محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المنح رحمه الله رحمة واسعة ولا بأس بشراء ما في العدل على البرنامج في الصفة المعلومة ولا يجوز شراء ثوب لم ينشر ولا يوصل أو في ليل مظلم لا يتحملانه ولا يعرفان ما فيه وكذلك الدابة في ليل مظلم ولا يزوم أحد على ثوم أخيه ولا يزوم أحد على صوم أخيه وذلك إذا ركنا وتربى لا في أول التساقم لا في أول التساوم ويع ينعقد بالكلام وإن لم يفترق المتبايعان آه àbá àtọ nípa wọn bí gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú wa ó jẹ́ ohun àyẹ̀wò tó dájú fúnra rẹ̀ tó sì ṣe àkójọpọ̀ ọlọ́pàá àjọkan òfin àti ìlanilọ́yẹ̀ ti ìsinmi mànà sínú. alákòókò ó náà ní ọjà tó ṣe é kó wà nínú ní wọn máa kóró ẹ̀sìn bóyá carton biscuit carton sweet léyìí tó ti pé a ò láǹfààní láti máa ti ń bẹ nínú carton nígbà tá a rà pàlì macaroni pàlì milk a láǹfààní láti máa tó wà nínú wọn nígbà tá a rà wọ́n sì ti lẹ́pa ṣé ánìlá lágbọn fẹ́ náà àbí kí wọ́n ṣe wọ́n tu kárí tó wà ń bẹ̀ ká tó di pa sanwó ni. bàbá lè rà á kẹ́bà ti ṣe máa rà lónìí. أفان لا بأس بشراء ما في العدل على البرنامج ọjà tó ti fi wọn ti lẹ̀ lálẹ́ pa wọn nù pálí ẹ̀ ọbẹ̀ nú àyè tí wọ́n máa kóró ẹ̀ sí kò sí ní tó burú pé káàrà ọtọ́ lábẹ́ òbílẹ̀ àbí káàrà o lè búkú kátọ̀ bọ́ǹbìtà o búkú kátọ̀ milk o lè búkú kátọ̀ magi ẹ̀ńtí pé gbogbo ẹ̀ wọ́n á kó fún ẹnu pálí ni ṣùgbọ́n lórí àkọlé tí wọ́n á máa fọ sára pálí irú ọjà bẹ́ẹ̀. kẹ́ńtẹ́ tami ní tí wọ́n kọ́ sí láàyè nígbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìpàtàn tó kéye o ọgọ́rùn dín mẹ́rin lọ́ba mi. látọ̀n ti fífi yé dọ́sìn mẹ́fà lọ́ba bẹ́ẹ̀. màgí yìí ọgọ́rùn-ún dì lọ́ọ̀bà ń bẹ̀ ẹ̀rí pé gbogbo níta bá ra bẹ́ẹ̀ wọ́n ti kọ́ sí lára ìdí èyí nǹkan báyìí ní bẹ́ẹ̀ súwèsì yín iye ìdí báyìí ní bẹ́ẹ̀ èsì fi ń kàn rà lásán láì jẹ́ pé mi náà mọ iye nǹkan tán kó sínú ẹ̀ pàtó àjọsọ yóò kùnà màá fi yé wọn pé fi ń tí wọ́n sára páálí ilẹ̀ tàbí wọn ní bẹ́ẹ̀ ni ilé tó túmọ̀ sí kí n máa gbé lọ tí mo bá já sí nǹkan nǹkan yẹn nínú ẹ̀ mo lẹ́tọ̀ọ́ sáti dé padà. bísífẹ̀tì màálùmá pẹ̀lú májẹ̀mú kúmá lẹ́gbẹ̀ẹ́ ìròyìn tí wọ́n fún nǹkan yẹn ìròyìn tí yẹn dá màá ní. mílíkì tó rà irú rẹ̀ ni o mílíkì ọlọ́pàá ni o kìí ṣe oníràwọ̀ eléyìí tó túmọ̀ sí kéńgbà tó bá já tó bá fi ru mílíkì yẹn náà lọ́ba bá nínú kwali alihamudulilayi lọ́ba wá já tó jẹ́ pé kàkà kí ọba mílíkì ọlọ́pẹ̀tọ́ ọ̀sán nínú kwali mílíkì nùnù lọ́ba nínú kwali ọ̀tọ̀ pípọ̀ dá padà tó ló ti dáko ìròyìn tí wọ́n sọ ìròyìn tí wọ́n fi ìròyìn tí wọ́n rà. máàgì kíò ńlọ́ra ṣùgbọ́n wà bí kágbé kátọ̀ máàgì ẹ̀ fún ẹ irú ìdá fi hàn ọkọ ọbaanú ẹ kọ lọbaanú ẹ máàgì náà lọba ń bẹ ó ti yàtọ̀ ó ìgbà tí ọba yapa kò tó tó burú mẹ́rin ọ̀rọ̀ tẹlifíṣàn wọ́n pe tẹlifíṣàn ẹni sharp ìgbà nígbà tó ti tóní lọ́ba ń bẹ̀ ó ti yàtọ̀ sí ròyìn tí wọ́n fún ẹ ọlẹ́sọ̀ sí kíkọ́ ọ̀dà pa. kò sí ní tó burúkú kárajà tí ń bẹ nínú kátọ̀n tí wọ́n lè pa lórí àkọlé tí wọ́n ṣe sí kátọ̀n lára pẹ̀lú ròyìn. nǹkan tá a ra pẹ̀lú tí ó fi yé wa pé báyìí báyìí lórí tá ara tá a gbé lọ tá a bá gbé ròyìn rẹ̀ ọ̀dà bíi ròyìn fún wa ntọ́wọ́ àánú rẹ̀ ọ̀dà àkọlé ntọ́wọ́ lára pálí àyẹ pé ti dà padà láti pé òfin ṣẹ̀ríà kọfà yẹn jẹ́ sílẹ̀ ọgbà tí wọ́n yẹn jẹ́ bẹ́ẹ̀ ni kò sì gbà kí torí pé tíṣẹ̀rí àbá sọ yìí pé àwọn ọjà tí wọ́n ti kó sínú páálí àmọ́ wọ́n kó sínú àpò bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ ra ẹ gbọ́dọ̀ dá àbíkẹ́ máa já àpọ̀lù mọ̀pọ̀lù fún náà àwọn àǹfààní àwọn èèyàn yóò di tó dí ẹni tó bẹ́ẹ̀ ra ẹgbẹ̀rún kátọ̀ bisikíìtì yàrá ní gbogbo ẹgbẹ̀rún kátọ̀ ní ọjà wò náà nítorí abẹ yanjú eléyìí so Islam yìí ti ẹ̀sìn tí ó jẹ́ pé ẹ̀sìn tó kórí bọlẹ̀ tó nàṣẹ sókè ẹ̀sìn tó bá gbogbo ògbà gbogbo ààyè mú ni gbogbo ìṣẹ̀rí àbáṣọ pé kò dáa kò dáa fúnra ara rẹ̀ ni torí kí àǹfààní àwọn èèyàn má bàa di tí ò ní rọrùn tẹ̀lé àní kò gbóró ìrajà wọ́n ti tò sínú páálí wọ́n ti lẹ́pa lórí àkọlé tí ń bẹ lára pálí àti pampu tí wọ́n fi hàn ọ́. tó o bá ra bẹ́ẹ̀ ti wà nà. wọ́n sọ fún ọ gbogbo agolo bọ́ǹbìtà kan nínú bọ́ǹbìtà méjìlá ti ń bẹ nínú kan yìí four hundred and fifty grams ni. tọ́ ìgbà tí wọ́n gbé délé òṣèré akátọ̀ kan bọ́ǹbìtà lọ́ọ́ bá ń bẹ̀ kéde míì lóhùn. rúpẹ́ ṣùgbọ́n four hundred and fifty grams wọ́n pè é alẹ́nu ni pé two hundred and fifty grams lọ́kọ̀ọ̀kan jẹ́ tó eléyìí ó ti tako ìròyìn ní wọ́n kọ sílẹ̀ àti irú sáǹpù dáná ọ̀dọ́ pípọ̀ dá ti ṣe ránù àrà láńtà kì í ti sọ fún mi pé tí màá bá ń bẹ̀ mí yóò tòṣùgbọ́n mo bá ń bẹ̀ ṣùgbọ́n kò wúwo bẹ́ẹ̀ ti ṣe wí. tẹ́tẹ́ wá sọ pé àlá ti kù ní ìsọpẹ́ ìlà ti kù fún ìsìláàmù ọgbà èmi ọ̀sẹ̀ júlẹ̀ kí n máa dáwó kàga. tèdí nì lóbi jọ pé ru eléyẹn ọtọ ibi kọ̀ dá padà. àbáni. ولا يجوز شراء ثوب لا ينشر kọtọ o ike kára aṣọ kan eléyìí tí ọtọ ike kánà yẹbẹyẹbẹ kókó lórí bẹ́ẹ̀ aṣọ aṣọ kan ti rán wọn á ní má tu tọ́lá tí wọ́n san wẹ́ẹ̀ ìràkúra nìyẹn o ìràkúra nìyẹn o nítorí tọ́ba dáa àbúrò sọ pé má tu wò. wọ́n bá dá ìyá máa tu wo ni wọ́n máa tu wo túmọ̀ sí pé ń ńkọ́ kọ̀dá. Islam tí wọ́n tarú ẹ̀ kò tí wọ́n náà rarú ẹ̀. nítorí tí wọ́n bá tarú ẹ̀ ọ̀nà àti jẹ́wọ́ àwọn èèyàn lọ́nà tí nù. ọlọ́run ara yín láàrin yín lọ́nà àbàjẹ́ níjẹ́ ìbàjẹ́. ọ̀rà ọ̀gbọ́dọ̀ rárá fúra. ọmọ ìgbà pé kọkàn lọ da owó nù kọ sọ owó nù má tu o gbogbo ẹjọ́ bá ti tu yọ sọ wẹ̀ gbogbo ẹjọ́ bá ti tu yọ sọ wẹ̀ ìràkúra nìyẹn. wọlé yóò fọ wọn lọ gbọ́dọ̀ tu wọn ò sì ní sọ bó ṣe rí bọ. a sọ ọ gbọ́dọ̀ tu o ó lè ṣàlàyé fún mi bó lórí sílíkì ni àbí tuntun àbí kíní amọ́s àbí kíní kan lọ. bàbá sá ti ràn ọ̀rá nù bàbá da alihamudulilayi bàbá kù díẹ̀ káàtó wọlọ́mọ pọ̀tọ́kàrà rú rẹ̀ wọ̀ ẹ̀rí kó ṣe déédéé rẹ̀ no testing television no testing radio no testing handset no testing so òun náà tọ́kàrà. So, wọ́n dà gẹ́gẹ́ bí aṣọ gbọ́dọ̀ tu wò. wá kó ra nǹkan sì ní láǹfààní àti màbọ́ dàbí ọ̀dà tí ń kẹ̀dá wónú tí ń sọ wónú ìsìlámù ọ̀gbà. Ọ̀hún mọ́kúlẹ́mìn. Bákan náà tọ́ o aṣọ lálẹ́ nínú láàyè tá a mmalẹ̀ níhì níbi tó ṣe pé ẹni tí ó tà àtẹni tí ó rà kò ní sáyè fún wa láti ṣe láti wòye ṣé tí wọ́n fẹ́ tà dáadáa ṣé tí wọ́n fẹ́ tà dáa ṣé tí mìíràn ti fẹ́ rà dáa kọ̀tọ́ o gbogbo pé ká ara jàká tàjà lálẹ́ ìgbà tí náà bá wà tí náà bá wà síbẹ̀ náà mà láwọn orílẹ̀-èdè tiwa wọ̀nyí báyìí tí wọ́n ti múná lọ bẹ́ẹ̀ náà mọ wàhálà tí máa ń ṣẹlẹ̀ látàrí kò síná lọ́fẹ́ ra búrẹ́dì fifty naira o sì gbé one thousand fún yòó búrẹ́dì ló ń bá ní one hundred ló fóun sẹ́bà máa fà á tí ẹ ò ti kọ́là wọn kó kọ́ rẹ sí owó ló ti kún wájú ìyá yìí mo ti kún yẹn ti sọnù àlọ́ hundred ló fún mi bàbá yìí á búrẹ́dì ò síná ńkọ́. yorùbá wa ni ọjà tààrà ló ó ṣe ti kára pọ́ńdà ló kọ́ kójúlówó lára ó sì ṣe é ṣe náà lára ṣùgbọ́n o ara ata ní ti ń bùkátà kárí káma bó ló ti rí kọ̀tọ́kára kátà nínú tóbi lórí ẹ̀wà ọ̀tọ́ká àràkàtà nù kù torí kó tí wọ́n tà ògèdè kòkòrò ni wọ́n wá wọn kòkòrò mẹ́wàá ṣé bá ní ká ya kòkòrò tọtọ ká ẹwà kòkòrò kan kòkòrò kan lára ó lè kó gbogbo wọn á ní kòkòrò ara wọn wà lónìí ṣé kòkòrò àwọn tó wá pé lọ́sàn-án ni tó bá ti fojú mílíọ̀nù ẹ̀dá kùn náà nù mí ìwà ara kòkò tó ọjà ìwé ti jẹ ẹ̀wù búrẹ́dì lásán tó wá pé lóòkùn ló tẹ̀rà kọ́dá dúpọ̀ ètò ti bu lọ́gbẹ̀dẹ́lé kó tó ti kọ́ ọjọ́ rẹ̀ ọ̀rá lára rẹ̀ oorun ti kúnlẹ̀ èyí máa ta ìjà ń bè lọ́sàn-án lọ́sàn-án díẹ̀ sílẹ̀ ìlú àwọn arìnrìn àjò tó bá tó kọ́ fẹ́ ra búrẹ́dì láti tiri kọ́ wà nù kájú ètò wọn gbé hàn yóò ní àtẹ̀tẹ̀ kálárọ̀ yìí ẹ̀rọ ẹ̀mú mẹ́ta wa gbogbo ètò tó jọ mẹ́ta ń gbọ́ oṣù pé fọ́n mẹ́ta náà ló pé ìjọ mẹ́ta tó bá ti ànú mọ́tò tó bá ti tẹ mọ́tò tàbí mọ́tò rà lóòrùn kárẹ̀ búbu rẹ̀ yóò ti máa wá sí máa fi la ilaha illallah alátẹ̀tẹ̀kùn lọ èyí ọ̀bẹ rú ọlọ́ọ̀dù kékeré ni àwọn ọ̀bẹ náà ni àwọn ọ̀bẹ kó tó ọlọ́ọ̀sì mú wọ wa torí ẹ̀ kátó wá pé lálẹ́ wọ́n tẹ̀tàkùtà fún fáńtà torí ẹ̀ àbọ̀dọ̀ tajà fún yàn lóòkùn lọ́nà tẹ́mi tí mo fẹ́ tà ìnílé sàkéèsì ẹ̀ ìwọ́tọ̀ fẹ́ rà ó nílé sàkéèsì ẹ̀ sábà ní bẹ́ẹ̀ nu kí ni tí mo fẹ́ tà gan lè sàkéèsì ẹ̀ torí àyíbá amọ̀tọ́ bá dá padà kí n ti bá àmọ̀ pé tètè mi tà fún ọ lọ́tọ́ padà ní àbó mi. ìsìnmọ̀ ike iná kan wà wọ́n máa tà wọ́n máa tàn sọ́jà tí wọ́n bá ń tà kọ́dà lọ́sàn-án gẹ́gẹ́ wọ́n wọ aṣọ́ọ̀bù wọ́n wá ta irun na fluorescent yẹn a máa mú kí nǹkan máa ta yínrínyínrín nítorí gbó burúkú ó lè máa kọ́ ọmọ pé ẹ́ aṣọ ló ti dà báyìí títí a máa ti gbé sínú ibi tó yé wa tọ́ba ti yọ síbi tó yé wa yọ kí lọ́ọ́ rà èrò eléyìí sábà taru nana títí sírú jọ́ọ̀bù bẹ́ẹ̀ pé kí wọ́n pa kọ́ ta ná eléyìí tí máa jẹ́ kí òru ọ̀dà bí ọ̀sán. tó fi láǹfààní àti rí àìjẹ́ bẹ́ẹ̀ àwọn ìtẹ́rù náà yẹn mì ọ̀rẹ́ lọ wò wá mi lọ ọmọ fẹ́ wò lọ fẹ́ gbà lọ wò ilé ìjẹun ti jẹ kéèyàn ọmọ wa lọ náà lọ máa rárá wálé tóbi wà ní wò ó ló ti lé <laughs> nígbà tí o ti rìn jìnnà ọba adélé wa sọ wa gbé ẹ tún nǹkan tí mo gbé wá o ló bá tu lọ́ba ni nulẹ̀ ní ìjà èyí kí ni nulẹ̀ tí mo rà lóye bí yé ẹ rí five thousand a wọ́n sì yín gbá àwọn ẹjọ́ sì júwe yín fún mi kí n tó pẹ́ yóò gbọ́ báyìí o. <laughs> wọ́n wò kó ti ṣe nǹkan kan àwọn fẹ́ràn kúra lọ́ra lórí ìdí eléyìí èèyàn gbọ́dọ̀ ra nǹkan báwọn. wọ́n yà rí dání máa fi wọ́n lọ gbọ́dọ̀ ra lókun níbi tó ń gbà lè ṣe níbi tí àti lè tọ́ wà ń bẹ̀. wọ́n kẹta ẹ̀ńtẹ́ ń tàgùtà àwọn onímàálù wọ́n ní ẹ má ta ẹ má ta àgùtàn fún yàn ẹ má ta ewúrẹ́ fún yàn ẹ má ta màálù fún yàn ẹ má ta ràkúnmí fún yàn lókun kí sáwà ń bi wá bọ́ ọba ẹ̀yìn wọ́n yẹ kí n rójú ẹ̀ kí n bàbá àdéhìn ẹran láti máa wọ òkúkú lẹ̀ <laughs> ọ̀nà ọba sì fọ́ ọba ká kọ́dà ọwọ́ mi ọ̀gá sáà wí fún ọ̀nù ẹrẹ́sì ti ń kú lọ. ẹ mọ̀ pé lọ́sàn-án jẹ́ bí wàá sẹ́ ìjẹ́ ẹlẹ́sìrẹ́sì ní ìwà lọ ìfẹ́ ẹran ìfẹ́ ẹran omi ìgbà wẹ́rẹ́ ti ń kú lọ. ṣé ọ̀rọ̀ àgbẹ̀ yìí àmọ́ sáńpẹ́ mọ̀tẹ́ gbàtàrí pẹ́yìn lámàánà ẹ̀sìn ní bẹ̀rù ọlọ́gà àmọ́ àrèlè yìí àrèlè yìí ojú rẹ̀ sojú ẹran tó gbádùn. ṣe náà lọ tàkúnyà ló kù. àléyà ni ń bọ̀ ẹ̀sà máa ká lọ kára léyà ń tún la kálukú máa ń lọ bẹ̀ lálẹ́ ẹ̀wọ̀n àtẹ̀tọ́ ti láì kéke e ni má fi tọ́ láì ti ra gbò nítorí pé tẹ ẹ bá rà pé tílẹ̀ bá má padà rí ètò ọ̀rọ̀ àlọ́sàn kan gbà mí kọ́ bá mú jáde láàrin àwọn ẹran yòókù ó tún mọ ohun tí wọn ò gbọ́ láti wá pé lálẹ́. bọ̀dé máa ń kéde jẹ́ kó àwọn ẹran yẹn ti ẹ ti kaná sí ìfẹ́ gbogbo ẹ̀ lẹ̀ dáadáa kò sí wàhálà mẹ́. ẹ bá ti mọ̀ pé láyé sìn àwọn ìlú kan wà láyé jẹ́ pé òru wọn ti sọ́dọ̀ sàn òru òru máa mú ga lọ́sàn ọ̀pọ̀lọpọ̀ káràkátà kì í tètè lọ́sùn tòun tóun bá ti wá wọ̀ ilẹ̀ ẹsẹ̀sẹ̀ máa nù wọ́n wá tẹ̀lé gbogbo bíkíbi ọ̀wá dàbí ọ̀sán tó irú bẹ́yẹn kò sí wàhálà alẹ́ lọ ra mọ́tò alẹ́ lọ ta mọ́tò alẹ́ lọ ra gbogbo tó fẹ́ ra gbogbo ẹ̀ má kedere alẹ́ ní bíríkìlì á ti tẹ́ wọ́n máa rọ kánkrèt lálẹ́ tí gbogbo nǹkan máa lọ tó eléyìí kò burúkú ó ti ra òfin tà lálẹ́ àmọ́ kò sí láì má dà wò lẹ́yìn rẹ̀ wọ́n wá sọ fún wa nípa nínú Islam tó kọ̀ fún wa eléyìí tó ṣe kó fúnra ara rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ètò síwájú náà ni kò sẹ́ni lọ́dọ̀ rẹ̀ àbí tí wọ́n sọ pé má tu má fọ ọkàn bọ́ bá ti fọ ọkàn ọ̀sán wẹ̀ wọ́n bá ti lè rà á lọ́wọ́ rẹ̀ tó lọ́ọ́ bá pípọ̀ dá ó dàbí ṣùgbọ́n pé yóò bí ipò sínú yóò bí ìdìtẹ̀má rẹ ni yóò bí ìmọ̀ àti ìpè fúnra ẹni kò ní mú kí ìrẹ́pọ̀ kọjọba láwùjọ gbogbo tó sì lè dá wàhálà rẹ̀ rí pété rí islam máa ń tìǹà rẹ̀ máa ń tilẹ̀kùn rẹ̀ rẹ̀ ẹ̀yin ó sì máa sọ gbogbo ọjà láti tà ń tiwa o ọjà ń padà no refundable after payment ẹ̀ bá ní owó fún ẹni tó bá rà ẹ sì jọ jẹ́ ńtọ́ta ọ̀rà nígbà tí ọkàn ti ń gbọ́n balẹ̀ ẹ̀yàn jẹ ẹjọ́ hàn sí pé sọ́ra ni ẹ̀kọ́ á tún á lọ gbé wákò fẹ́ dá padà lọ. àti dámẹ́jẹ̀ mú kó àgbà padà bẹ́ẹ̀ bá gbé wa ẹ máa gbé lọ ọlọ́run fàlùbáǹkà jù. tòṣùgbọ́n ìgbà tó ọba jẹ́ orí tẹ́kọ̀ọ́rù lọ tà fún un ibi tí wọ́n ti ń wí gbogbo èèyàn mẹ́wàá tó bá tó ń bẹ̀ èèyàn mẹ́sàn-án nu wọn ẹ̀yìn rẹ̀ náà wọ́n wà nígbà tí wọ́n ti kún lókun. láti lẹ́yìn tó bá rúbí òun náà ó náà ti pọ̀ ẹ̀yìn náà ti rà lókun. tó orú eléyìí Islam fẹ́ dínà rẹ̀ ẹ̀kọ́ ọ̀yàn yẹn jẹ́ kò sì fẹ́ kọ́ ọ̀yàn wọn náà jẹ́ ó tún wá tọ́ka sí ọ̀kan tó ń peléke níbi tẹ́ máa dàrin ọmọ ìyá rú ó mọ̀ pé àlùmọ́sùlùmí ọ̀kùnlùmọ́sùlùmí mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí ni mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí ni gbogbo kòtò bá wà àwọn mùsùlùmí wọn ń bẹ pẹ̀lú rẹ̀ nígbà tí wọ́n á dùn mọ́ wọn mọ̀ yọ̀ látọ̀ bá kú díẹ̀ káàtó àwọn náà mọ̀ bàrà jẹ́ nínú dáadáa tó wà nù ẹ̀sìn Islam eléyìí tó ti tọ́ lè rí bòmí ìdùnnú mùsùlùmí kan ìdùnnú gbogbo mùsùlùmí ìbànújẹ́ mùsùlùmí kan ìbànújẹ́ gbogbo mùsùlùmí kò sí mùsùlùmí kan tó máa yọ mùsùlùmí nítorí pé àìdá ṣẹlẹ̀ sí àdúgbò jẹ́ pé èyí náà ṣe òfin ìmáàní ìkọlẹ̀ ìmáàní rẹ̀ láàyè. ẹ̀mí rẹ̀ ṣé ẹ̀rín yẹ fọ́rọ́ náà díẹ̀ kẹ́rẹ̀ ní ìgbà tá a burú sọ màá yá ni. sọ ayẹ kọjọ pé ọmọ ẹ̀jẹ̀ sẹ̀mẹ́lẹ̀ ọmọ akígbe kíkẹ́ tiẹ̀ bàjẹ́ tiẹ̀ ta ńgbà tó ta fọ́ màá yá rẹ̀. gbogbo àgbọ̀dọ̀ bá lọ́dọ̀ mùsùlùmí tiwa àìsẹ́sìn ó bí ọ̀pọ̀lọpọ̀ wàhálà àwọn èèyàn ń sẹ́sìn ó kọ pé àwọn ń sẹ́sìn sẹ́sìn tí wọ́n gbọ́ yìí. lóbi jẹ́ pé bíi nìfàkù bíi nìfàkù ó kọ́ nù sí sí àwọn èèyàn torí àwọn ẹ̀sẹ̀ títọ́ tako ẹ̀sìn lọ́pọ̀ jù nínú wà wọn. ilé òbí pọ̀jù ti fáwọn kan ní látàrí pé wọ́n wó wọn wọn ni wọn fẹẹ ṣe jù lọ́jọ́ pé inṣàlá wọn padà sanwó kálukú fún o àmọ́ lásìkò yìí inú ìpínlẹ̀ lọ́pọ̀lọpọ̀ wà inú ìbànújẹ́ lọ́pọ̀lọpọ̀ wà. báwa máa ra àwọn kan fẹ́ pé àwọn ti máa yọ ẹni tí nǹkan ṣe. látẹ̀kùn fẹ́ ìdí burúkú jà. Ja ó sì já léwó gbogbo wọn sì wá ń wòran bẹ́ẹ̀ ẹnu wọn sì wọ wò fún òní pé à ẹpẹ̀lẹ́ Ọlọ́run ó di o ẹkùn irú skéèlì wo lẹfẹ gbé yìí ìwọ́n tí nǹkan ṣẹlẹ̀ sí wọn náà ní mọ̀gbà tó máa ṣe pé ó ti kọ́kọ́ máa ṣe ẹnu báwo bá ṣe é ta tìyín náà ń bọ̀ yóò ti sojú wa pẹ̀lú ògbọ́n lọ tìyín ọ̀wà burú jáì. ọ̀kẹ́jọ́ ọ̀tẹ̀lẹ̀ ni torí pé ńgbà tó ju tiẹ̀ tí ọ̀bá rojú tàánú kò sí tàbí ṣùgbọ́n pé àwọn náà máa ran kàkà ìdójú ti ọ̀nà mùsùlùmí ti bẹ́ẹ̀ àwọn tó gbọ́ lọ́ngbọ́ yìí ti bẹ́ẹ̀ ìgbàgbọ́ ti wá ní kí ohunkóhun tó bá fi lè ṣe mùsùlùmí kan wà ló ṣe ìdí ìlú jẹ́ pé mùsùlùmí ti nǹkan sí ń ṣe ló ṣe kí dáadáa ò lè ṣe mùsùlùmí tí nǹkan aburú ṣe ńṣe laburú yẹn ṣe kí adó lè ṣẹlẹ̀ sí nítorí pé tí àwọn mùsùlùmí bá ti lè gbọ́ báyìí ṣẹlẹ̀ sẹ́nìkan Allahu Akbar yóò ní tí yóò ju nǹkan tó sọnù lọ láì níye gbà ẹsẹ̀kẹsẹ̀ tẹ̀sí kálukú ọmọ ọ̀gbìn èmi nìkan ìṣẹ̀lẹ̀ sí kálukú ní bùkúrú tó bá kọ́ bá kù níjó fìràn lọ́wọ́ kálukú ọmọ kó lẹ̀ àwa ní fifty thousand lọ́sọ̀nù nígbà tá a káwó tá a pa fún un ó di one fifty thousand. kò ní káyọ̀ máa pé irú eléyìí là ń fẹ́. so bẹ́ẹ̀ làwọn mùsùlùmí rí ní gbogbo àwùjọ táwọn bá wà wọ́n fẹ́ràn ara wọn wọ́n sì máa ka ìpọ́njú ẹnìkan fún ìpọ́njú gbogbo wọn. àwa náà gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ o àwa náà gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ o. elélebé ni dàbí lẹ́kún. inú ẹni kọ́ sá máa bí ń já kí gbogbo nǹkan ó dàrú lójú ẹ̀ lómi orí sísà dédé pọ̀ lórí kọ́ dà bẹ́ẹ̀ nìkan. gbogbo aburúkú ẹ máa jẹ́ kéèyàn tètè kú ìjọ kú rẹ náà ló kú àmọ́ kọ́ lẹ́nu pé wọ́ ó tètè kú nù torí ẹ̀jẹ̀ rẹ ó rù burúkú. ẹ̀jẹ̀ ìta dédé rù ó gbogbo àwọn gangan irọ́ lásán gbogbo ní ló tọmọ ọlọ́run ti ń dá fún náà ọmọ sọ̀rọ̀ báńkì mọ́tò pẹ́pẹ́ pé ó tún ti dé o ó tún ti dé o ó ti dé o ṣe ọkọ̀ ṣubú ni ẹ̀jẹ̀ làtẹ́gbẹ́ rẹ ti ra bàálù tó ń bá ara bàálù ńkọ wọ́n fà kẹ́lẹ̀ ni òkú rẹ wọ́n gbé kí ló dé tí wọ́n máa bínú sọ́mọ làkejì kò lè dín kankan fún ọ láàyè náà sì lè dín kankan fún ọ. kí á lọ fẹ́ bínú ni lọ fẹ́ bí inú ni bí ni ìwọ náà dúró orí tọ́lọ̀ ń ṣe kọ̀ọ̀kan tọ́lọ̀ ò dùn irú rẹ̀ mí fún un torí ẹ̀ kọ́lọ̀ ń ṣe ká lè máa nú sí ìdùnnú àwọn ọmọ ìyá wa kọ́lọ̀ ń ṣe ká lè máa bá wọn kẹ́dùn níbi ìpọ́njú wọn pẹ̀lú bẹ́ẹ̀ lèyàn ti máa jẹ mùsùlùm lèyàn ti máa jẹ mùsùlùm nínú tí wọ́n dárúgúdù قلنا لي الزوم على زوم أخيك الملم كي يوم أبقى ثم يي مسلمين كي يوم أبقى نما لو وابني وعيو واتيو تانيو أفاني ولا يصوم أحد على زوم أخيه يعني قايم kò gbọ́dọ̀ máa gba ọjà ná mọ́mọ́ ẹ̀yà rẹ̀ tí ń ná lọ́wọ́ o. bẹ́ẹ̀ ló ti wá náà àdìgbà nàbẹ̀ wa Muhammad sallallahu alaihi wa alihi ẹnìkan nájà ó ní kí wọ́n ta ilé iṣu tí wọ́n lé kalẹ̀ yìí táwọn pè ní wá one thousand nine. òun náà ní. 300 naira. Adori 300. Obi Badori 700. Ìwọ gbọ́dọ̀ gba ọjà náà lọ́wọ́ wàdálíkà ìbárọ̀kà náà ìyẹn tó bá di pé ẹni tí ó tà àtẹni tí ó rà gbogbo wọn ti jọ dẹ̀gbẹ́ sọ́nà kan náà ó ti súnmọ́ pé wọ́n tà fún un. ọ gbọ́dọ̀ wọbẹ̀ kí náà wà lọ náà. ẹ ti bí ẹkùn àwọn na táwa náà ra ẹyin lákòókò tí òun lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. pé kí ni kọ́ sí ọ torí àkíyà kúkúrú ní máa bí àkíyà pé ìgbàgbọ́ pé tó bá gbé ẹni tó kọ́ lọ́dọ̀ rẹ ìgbàgbọ́ àwọn kèfèrí lélẹ́ yẹn lẹ́yìn ní jọ́ kọ́ arajà lọ́dọ̀ rẹ̀ ńjọ́ kan tó ń tà ní náírà mẹ́wàá ó sì pé fún fifty náírà ó sì sanwó láì ná bóyá fifty náírà tó pa amájọ náà nù lọ́dún pé kò sá roró tó wọ́n lọ́n bá ti pọ̀ nǹkan ló máa ń ṣẹlẹ̀ ó ti wá níjọ ẹ́ àkúkú máa.

ẹ̀mẹ́mẹ́ ó túmọ̀ kí wọ́n padà dá fún gbà náà ni wọ́n wá wọ náà rà ní tí fi dá fún ọ bẹ́ẹ̀ wọ́n náà fi àádọ́ta náírà fún àwọn olùdílé wọ́n àgbọ̀dọ̀ máa bá ọjà tó má tó bá ti tí àtẹni tí ó tà àtẹni tí ó rà ó ti súnmọ́ wọn rà wọ́n tà fúnra wọn. má gbà ná ma lọ́wọ́ torí tí wọ́n bá ti bẹ́ẹ̀ ọ̀tẹ̀ ní ọ̀mọ̀ ẹbí o ọ̀tẹ̀ gidi. níjọ́ tí ẹ bá jọ rìn pàdé àkọ́kọ́ láti bẹ̀ náà yóò kó sí kan tàà yóò fẹ́ bí kápọ́ sọ̀rọ̀ òun ti má lè ṣe sùúrù láti kọ ìsìnkọ́rọ̀ tó sọ. So bóyá pé ọkàn palẹ̀ ẹ̀ mọ́ni láti lẹ̀ yóò sì fi ọ̀hàn àwọn ará sánmà kó tó sọ ọ́ lulẹ̀ ètè ìyàn ni wọ̀nyí. rí kíni yẹ́sì tí wọ́n náà ń ṣe náà bá ń ṣe irú ẹ̀ fún àwọn òṣìṣẹ́. torí ẹ̀ má gba ọjà náà yàn lọ́wọ́ ó ti pọ̀ pọ̀ láwùjọ wa lọ́dọ̀ àwọn obìnrin. láwọn obìnrin ẹ̀fọ́ lásán ẹ̀dú lásán ìdìbò ti máa ná ẹ tani fifty naira ẹ ẹ bá ta fún ara obìnrin kan lè wá gbọ́dá ẹ tàbí mi wọn làwọn ọ̀dá wọn á ní sọ ẹ tàbí mi ọ̀dà bọ̀rọ̀ á ní sọ sixty naira àwọn nínú ọ̀kọ̀ọ̀kan forty forty naira ni. bóńtì bá wù ú sọ lójú oní o ti mọ lójú kékeré ni ìbọjà làwà ọjọ́ wa ní píríncípù kò lófin. rẹ̀ jẹ́ nìkan bá ń ná má gbà ná má lọ. ó sì tún máa ń wọ́pọ̀ lásìkò léyà ẹnìkan nágbò lọ́wọ́ ọ̀nà twenty thousand èèyàn àwọn ti kọ̀ǹtì ń wí ètò àfúrà tí fẹ́ tà fún un bá ní sọ ọ̀rẹ́ ta twenty one thousand láì lọ́wọ́ ẹ̀ pé wàhálà lẹ́ẹ̀ máa dẹ̀ bá àwọn gbọ́ pé lẹ́ka bọ̀ sẹ́ẹ̀lì ẹnìkan sì wá bọ́ ó ní ilé tí wọ́n fẹ́ tà yẹn. jẹ́jẹ́ mọ̀ pé mo ti ná ní one point two million tá ah, bábà ta ọmọ ta o wọn gbà náà ni wọn náà àwọn wá ti bá mi mọ́lé láàárọ̀ ìpèsè ń bì fún un wọn náà pé ọ̀rọ̀ wọn ti ń wọ̀ ọ lọ wọ́n wá gbọ́ bẹ́ẹ̀ wá ní bàbá tí wọ́n ti ta o. ó ń tètè lọ báyìí bẹ́ẹ̀ ni wọ́n gbà lọ. wọ́n gbọ́ pé wọ́n ti ná lé one point two àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀bí ra one point three. subhanallah ṣèǹkì bí ṣètọ́nà yẹn pọ̀ láwùjọ níwọ̀n ṣèpọ́n tó bá rà tán yóò afajúro lọ́rẹ́ wa wọ́n mọ̀ ah, hmm, ti kú òní kú yọ padà lọ́ra bó yóò ṣe rí gbà náà ọ̀rẹ́ ò lè dùn ìrẹ́ gbogbo àwọn aburúkú máa mú máa wà. Ìjọ sì máa ń bírú ẹ̀ náà ni ojú kòkòrò burúkú tí máa mú wọn lérò pé pẹ̀lú àwọn ẹ máa ní ojú kòkòrò báyìí? Àwọn nǹkan ní ìgbà tọ́lọ̀ ọ̀kọ́ yẹn lè padà ní. Ní máa àwọn àwọ̀ kájú àwọn. ọmọ ti máa rẹ̀ tí máa ń bá yẹn jà tí ń dá yẹn láàmú ní ìhun kó nú wa rẹ̀. bàbá ni láàbí awúwọlé tẹ̀sán wọ́n yàtọ̀ sí ìgbà tí wọ́n bá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní nájà wọ́n débi ọ̀nà wọ́n náà lè bọ́ bẹ̀ kí wọ́n náà na pàṣẹ gbọ́n jẹrẹ ni kò sí ìnádé ni pé ó súnmọ́ kọ́kẹ́ kàkùn ètò burú oníke ńgbà wọn bá ná débi kí wọn fẹ́ tàfẹ́ ni tó fẹ́ rà má wọ̀ ní. àwọn ẹsẹ̀ ìdílé ni iná ìwọ náà lè ná oníkálukú firi ńgbà wọn. bẹ́ẹ̀ ládìí ti tún sọ pé wọlé ayé bẹ́ẹ̀ àdùkún àdàbẹ̀yẹ àkì. ẹnìkan ò tún gbọdọ̀ gba ọjà tọmọ ẹ̀yà rẹ̀ bẹ́ẹ̀ tà kọ́ gbàtà mọ́ lọ́wọ́ o. èsì wọ́n ti nájà lọ́dọ̀ rẹ̀ wọ́n ti wá ní kí wọ́n mówó wá ibi tó ti ní kí wọ́n mówó wá ẹni tó wá mú sọ̀tì ọ́ wá ní ẹ máa bọ̀ wá lọ́dọ̀ tèmi jàre torí tèmi ojú lónìí àdàmàdì ń tiẹ̀ tó fẹ́ tàfin ẹ̀sán yìí kan náà ta ìlà àdájọ́ lọ́wọ́ ẹ wò wàhálà tí ó ṣẹlẹ̀ lọ́jà mẹ́rin ariwo wa sọ ẹ wá ní kí ló dé kí ni ò dé. àbí kó tiẹ̀ sọ pé èló lẹ́ náà wọ́n ní iye báyìí ni ọ̀dà ẹ̀tún dín iye báyìí bẹ́ẹ̀ wá yìí ẹ̀tún iye báyìí níbẹ̀ wá mú yìí tí gbogbo ara ti mọ̀ pé kò sẹ́ni tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ fún nínú wa lọ mú yìí. kí wàhálà ni wọ́n máa ṣẹlẹ̀ ìdínú wa oògùn ni wọ́n máa wọn. wọ́n máa wọ́n wọn jẹ́ nìyí. nítorí pé ọkàn wọn ò fúyẹ́ síra wọn wọ́n máa túra wọn lówó ni. tọ́ ọ gbọ́dọ̀ gba ọjà tọ́mọ ẹ̀yà rẹ fẹ́ tà ọ gbọ́dọ̀ gbá tàmà lọ́wọ́. nítorí tó o bá ṣe bẹ́ẹ̀ ọ̀tá máa tẹ̀lé ìdájọ́ máa tẹ̀lé. irú rẹ̀ ti pọ̀ ọ̀pọ̀ láwùjọ pọ̀ jọjọ nítorí pé nìkan. wọ́n ta gàrí ṣùgbọ́n ìrìn tí wọ́n kò tó dọ́dọ̀ rẹ̀ ọ̀nà tẹ̀díẹ̀ gbogbo èèyàn tètè mọ́ wàá dọ̀ wàá ra gàrí àwọn tí wàá bílíìbù kó oògùn kan ní ṣe tó kálukú láti ibi táwọn èèyàn ti ń wá ara gàrí títí débi rẹ̀ àwọn gàrí náà wàá sọ́sùn lóṣù ní Yorùbá lẹ́wọ̀n. àwọn àdàlà ẹ ṣé wàá ra gàrí lọ́dọ̀ tiwantiwa náà kúkú bí ètò ẹ máa rà àwọn kan tiwantiwa wàhálà ọba tẹ̀lé mo ti ní kọ́sọ́mà ẹ̀ kọ́sọ́mà ti fẹ́ sóògùn ló fi mú yín mo bá jẹ́ gàrí náà tó ń bá wa ń gbọ́ gbogbo oríṣiríṣi ọlọ́run wúra wọn ní ẹni tó ṣe é pé ó ń báyàn gẹ̀rí ni wọ́n wá jẹ́ pé wọ́n rí pé ọ̀dọ́ rẹ̀ náà sáré kálukú sí máa lọ gẹ̀rí ṣùgbọ́n tó bá ti fúlì níbi tí òun gbàjámà kálukú náà bá lọ sí ṣọ́ọ̀bù sẹ́bà àbíṣọ́ wà. ẹ̀ ṣé èsì ká lọ gẹ̀rí máa bọ̀ o wọ́n làá máa gẹ̀jẹ̀ ń tẹ́ máa lọ ọ̀dọ́ rẹ̀ lọ́wọ́. àbí wàá lọ ṣẹlẹ̀ ilé ìtumọ̀ sí pé kọ́lọ̀ ń jẹ́ kéèyàn ó kíkà àwọn èèyàn kí gbogbo wọn lọ hun rí síbi business kan náà wàhálà ni ọmọ dalẹ̀ wàhálà gidigidi àwọn yẹ kí business kó pé gba kó pẹ́gbẹ̀rún wọ́n yẹ pé ṣọ́ọ̀bù pẹ́gbẹ̀rún ní láìka gbogbo títí kálukú ti ọ̀tọ̀ọ̀tọ̀ ní oníkálukú náà ọkọ̀ àwòtí ẹ̀ nírọ̀rùn gbọ́ngbọ̀ bá ti jẹ́ ọjà kan náà bá ní gbogbo yín bá ń tà wàá lọ ìdí nìyẹn tó fi jẹ́ pé ọjà sínú kálukú ó to igbá títí tì ní. ìjọba pé tí òun tà náà lẹ́jọ́ àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń tà náà lẹ́lòmíì náà ń tà wọ́n bá wá fi ẹni tó ti gba gbogbo títí tí ìjọba sílẹ̀ tọ́lọ́ rà lọ́dọ̀ ẹ̀ tó tò sínú ṣọ́ọ̀bù tọ́ba rọ amúlọ́sọ̀ máa ń bọ̀ ẹ̀ orin tí ọmọ kọ bú ọ. gbogbo tọ́kẹ̀lẹ̀bẹ̀ tí ó wá ọ̀hà tí ó ti la ikeke ni àwa náà kúkú jẹun ẹ̀ẹ́dínní kẹ́mẹ́nìkan rà lọ́dọ̀ wa. sọ <laughs> gbogbo ru eléyìí.

nígbà tọpọlọ wọn dí àwọn wò pé káwọn bá di àìjáde àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn ò ní ro jẹjẹ èèlò náà wà ní èèlò náà ní tó tún gbọ́dà tó tún gbójú ubú tó láti fún gbogbo ìsẹ̀mí èèyàn òkè wá lọ́rẹ̀ tí alùpùpù bá ti jọ sórí scale wọn náà lọ́ọ́ máa jẹ̀bi torí ẹ̀ kí ni òun múlẹ̀ ayé kí tọ́lọ́ wọn bá bá kọ́ mọ́ kálukú yóò yìí náà má gba ọjà tó máa yá rẹ fẹ́ tà má gba tà má lọ́wọ́ ọlọ́ba tó ti tiẹ̀ yóò ti tiẹ̀ náà. láti tún aṣọ fún wàhálà ya kóbẹ̀ àlẹ́ àkẹ́tùbẹ́tẹ́ àkẹ́yì. oríkèèyàn bá obìnrin sọ̀rọ̀ fún wọn fẹ́ ó ti lọ bá òbí rẹ̀ wọ́n ti mọ̀ pé ọ̀fẹ́ máa wọn àwọn sì ti mí ìṣọ́ máa wọn lórí ọkùnrin yẹn.

tí wọ́n máa dúnadúrà lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rù rẹ̀ ti dá wàhálà alẹ́ láwùjọ ọ̀tọ̀ lẹ́ni tó fẹ́ fẹ́ ọ̀tọ̀ lẹ́ni tó padà fẹ́ pẹ̀lú eléyìí tó bá ti rí fẹ́nìkan fẹ́ fẹ́nìkan ọ̀rọ̀ wọn sì ti ń wọ̀ ẹ má dà wọn rú ọ ẹ má dà àárín wọn rú ọ. àbí èèyàn tiẹ̀ láti pilẹ̀ obìnrin tó fẹ́ fẹ́ náà ni wọ́n gbéra wọ́n pé èèyàn lẹ́yìn wọ́n náà wọ́n lọ yọjú wọ́n fẹ́ lọ sọ ẹ̀yin wá ajá kí wọn lọ́nà àti òsì tá a rí sẹ́ múra dẹ́dẹ́dẹ́ oríṣi bọ́ọ̀n kọ̀tọ́ náà ti gbà. a ń lọ yọjú ìyàwó tí lágbájá fẹ́fẹ́ ní tí wọ́n mọ̀ ìgbọ́ òun lọ fẹ́ fi ọmọ wọn. wọ́n wá dáa ní tẹ́lẹ̀ kẹ́tù tìtù ti ń. ẹ wá wọ ọmọ kan bí dárí làníyàn ọ̀rọ̀ ayé padà. yá lóòótọ́ mẹ́rin ilé ìkọ́mọ̀ kó nǹkan oṣù bá mo wá ní wọ́n wà ń gbà tá à ń wáyà o yọba pé wọ́n dá ìbàdàn tẹ́sán wọn kú omi tí wọ́n lọ lọ síbòmí ìlàkùn táwọn òbí ti bá gbọ́ ńkọ́ kó láti ọjọba láwùjọ ọgbà ìjọba ẹni tí wọ́n ní ẹ bá wa sàtọ̀nà lọ́sọ́dọ̀ òbí lágbájá lágbájá tá à ń sìn wíìlì báyìí ibi tí wọ́n ti rí ó ti wù wọ́n fẹ́ kíkà pé wọ́n rí yàn ní Abakaliki òbí rẹ̀ sì wà lẹ́kọ̀ọ́ wọ́n abẹ́yìn lẹ́kọ̀ọ́ pétọ̀ ẹ̀sùn adọ́dọ̀ òbí lágbájá ọ̀tọ́ra rọ́mọ wọn wù wá ìdílẹ́yìn náà ti wá gbọ́ ẹ wá ti wá dájọ́ pé bọ́lá lọ́la ọ̀túnla ẹ lọ rúbi rẹ̀ yẹn bá ń pè bá tẹ̀ lọ bí báyìí lọ́la níyàwó yín bá ń kí ló dé àwọn fẹ́ lọ tọrọ ọmọ alágbájá nìjà ẹ sì bá wọn lọ ìgbà wọn lọ́gbà wọn tọrọ lọ́dọ̀ ọ̀gbẹ́ àwọn ọmọ tí wọ́n wà nílẹ̀ ṣé kò sínú kẹfà kẹfà wọn lọ ọ̀dà ọlọ́mọdé àgọ́ mọ́jà alágọ̀ lọ́pọ̀ ọ̀nà ọ̀rọ̀ àwọn pé ṣé kò ń gọ̀ ìgbà tó bá wá ṣe bẹ́ẹ̀ ọlọ́ introduce ọmọ tiẹ̀ ẹ dákun wọ́n sì náà padà gbọ́ tí wọ́n bá gbọ́ bóòlù aláṣẹ àti fẹ́ jọba láwùjọ kò ní jọba torí ẹ gbogbo àwọn àwa burúkú àwọn àjọ ọ̀dà tí máa dọ́tẹ̀ lẹ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n pọ̀ fún wa kájínà sí lórí ìta àtìlẹ́ lálàáfíà nìyẹn. wal bay'u yan'aqidu bil kalam mọ́ra mọ́ta fún ẹ wọ́n ní bẹ́ẹ̀ ní kárakáta ti máa wáyé. mọ́ta fún ọ mọ́ra wọ́n ń pè ní al-ijab wal al-ijab òní mo tà fún ọ al-qabul òní mo rà á wọn ní pẹ̀lú ọ̀rọ̀ mo tà fún ọ èmi náà rà ẹni káràkátà bí máa wáyé lọ́dà tí gbogbo tẹ bá rà tẹ bá kàlẹ́ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí tí gbogbo ń lónìí la sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan àsọ̀rọ̀ ọ̀dọ́dọ̀ yà lákàrà ọkọ̀ fún fifty naira ni wọ́n ti gbélé ọlọ́ wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ọlọ́dọ̀ àwọn tí ń tẹ́ran òkun wọn five hundred ọ̀sọ̀rọ̀ àwọn ọ̀sọ̀rọ̀ wọ́n fẹ́ tẹ́ran lé ọlọ́ọ̀ni. ọ̀túnba mákẹ́ẹ̀tì ó ti bẹ̀rẹ̀ sí ní kó àwọn nǹkan orí iye tán sí la ó sì ti wò pé ókè gbogbo tí mo kó yóò tó ten thousand ó sì kó síwájú ẹtí ọ̀gbọ́ ó kó ten thousand bẹ́ẹ̀ wọ́n á ka àwọn tí owó wọn rí gbogbo wọ́n ọ̀sọ̀rọ̀ àwọn ọ̀sọ̀rọ̀ tòtò á túmọ̀ sí pé gbogbo ń dára tá a sọ̀rọ̀ àti ìrira wọ́n di ẹ̀pà kalẹ̀ ní five naira ìwọ́n sì mú mẹ́rin ọ̀sọ̀ twenty naira lé ọjà di ẹnìkan ọ̀dọ̀ọ̀dún ọ̀sẹ̀ntì ọ̀dọ̀ọ̀dún ìyá onípẹ̀wúrú àtẹ̀pà ó twenty naira ó ní ẹ̀bá mú twenty naira wọ́n sì gbélé ọ lọ́wọ́ ọ̀sọ̀ jù bẹ́ẹ̀ lọ pé ó ti ríra àwọn náà rí ta ṣe àbá sunday nìkẹyìn káràkátà oríṣi méjì ló máa ń jẹ kí èso oríṣi kà yìí kárakáta wà tó yẹ pé ọ̀rọ̀ ni ìlú ìjọ́bù wàlúù wọ́n sá fún ọ ìdínà ara. kárakáta oríṣi kejì à ń pè ní bay'ul mu'ata bay'ul mu'ata mo ti mọ̀ pé báyìí lẹ́yìn ta owó ni wọ́n fi mú nǹkan tó rà ní. eléyàn máa ń pè ní bay'ul mu'ata. òun náà wà gbogbo nǹkan náà láti lè rà ní mùhàbá láì sọ̀rọ̀. àwọn olùmọ́ni tó bá jẹ́ pé àwọn nǹkan tó jẹ́ pé kò níye lórí ńlá bára bẹ́ẹ̀ kò burú. àwọn tí ọ̀wọ́n lọ títí là ń rà láì jẹ́ pé a sọ̀rọ̀ kò burú gẹ́gẹ́ bí àwọn kan sábà ń ta supermarket gẹ́gẹ́ bí ọlọ́ọ̀dọ́ bàbá ẹlẹ́ran kí ẹran fún ọ gẹ́gẹ́ bí ọlọ́ọ̀dọ́ yá oníkọ́ọ̀fù ọ̀sán owó ọ̀kàn pápọ̀ pọ́ọ̀fù láì sọ̀rọ̀. àmọ́ ọ̀fẹ́ ra lé ọ̀fẹ́ ra mọ́tò ọ̀fẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ọ̀hún fi ń wó bọ̀ à ọlọ́run má jẹ́ ọ o. á pè kí ni wọ́n fi bọ́ sọ̀rọ̀ náà fi gbowó ní tó bá kí nǹkan tó bá bàrà tó lórí ẹni tí sọrọ. ó ti tó káràkátà ti ṣe àbórígbà tó bá tó kú kaná. àbáni lọ́dọ̀ àwọn màlìkí ìyàwó lọ́bẹ̀ yìí ó yẹ ní àpéjọba ìpẹlẹ mi wá ẹlẹ́mìí ẹ̀rí pẹ̀lú mùsàbà yàrá. wọ́n ní káràkátà ó wáyé pẹ̀lú ọ̀rọ̀ ni wọ́n rà ti pẹ́ ẹni tó ti pẹ́ ẹni tó ra ìdìkan náà wọ́n tó jọ dúró sí. ní ìsìn ọ̀rọ̀ alé ọ̀rọ̀ àní three hundred thousand onílé ni mo ta fún ọ wọn náà yọra o ti kówó kalẹ̀ ẹ tún jọ jókòó ẹjọ ń ṣàwàdà ṣé o sì ti rí mi rà àbó ń bùkátà kò fẹ́lẹ̀ náà kó kúrò níwájú rẹ̀ gbọ́fẹ́ kó ti kó tún padà wá o lọ́dọ̀ màlìkíyà àti ànàfíyà àwọn sọ yìí pé àtàfàrùkù bí lọ́kùwá ni lábí abidjan wọ́n ní jẹ́ ẹ bá ti já mi lórí ọ̀rọ̀ mọ́ra mọ́tẹ́ àtẹ̀ ti mọ́rọ̀ mi sọ ẹ ti ránù ẹ ti dànù ẹ ti mẹ́nu kúrò lórí ilé tó ta ẹ ti mẹ́nu kúrò lórí ilé tí wọ́n náà rà ẹ wá bẹ̀rẹ̀ sí ní ọ̀rọ̀ nígbà pé tọ́ àwọn ẹni tìjọba tiẹ̀ ń wó yìí ìdáná pé ti kúrò bẹ́ẹ̀ làwọn olùmọ̀ ànàbíyà àti màlìkíyà sọ. ìgbọ́n lọ́dọ̀ ìmáàmù Shafi'i àti Ahmad àwọn bíi àtẹ̀bọ́rù kúbi lábẹ́dẹ́ni lábẹ́ àkúwàd. ó sì gbà sí ẹni tó tà ẹni tó rà ẹni bá jọ tẹ́lá pín tẹ̀ wọ́n túká lọ́dọ̀ ara wọn. olóòtú rà á olóòtú àbùn ẹ̀wọ̀n náà lọ rà á. wọ́n wá kó lẹ́yìn tó bá fẹ́ mú rírà àti títà yẹn tó fẹ́ fẹsẹ̀ rẹ̀ rìn lẹ̀ kó ti wáyé ọ wá kú lọ́dọ̀ rẹ̀ ọ wá lè rìn lọ sí mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ ọ kó ti kú mẹ́rin kó ti parí nù kó ti rírà òun náà ti rírà. النبي صلى الله عليه وسلم وأن البجعان بالخيار ما لم يتفرقا فإن فينا وصدقا أبي وصدقا بورق لهما في بيعهما وإن كتما وكذبا محكت بركة بيعهما أي مرة أيوة أي مرة أيوة lópin ìgbà tí wọn bá ti tùpa àǹfààní rẹ̀ nu olóńtẹ yẹn fún àwọn náà lọ rà á ilẹ̀ bá ti tùka àyè ń bẹ fún ọ láti sọ pé ràmá ẹ bá ń kó omi àyè ti bẹ fún ọ láti sọ pé ntàmá omi owó rẹ̀ ní ẹjà àǹfààní ọ̀rọ̀ ìmáàmù sáfìrin nù pé lópin ìgbà tẹ̀ bá ti tùka o lè kọ́ ràmù kó náà lè kó wọn dàmú wọn pè é lẹ́yìn ní khiyarul majlis ti tẹ̀sà nígbà tó ti pàdé ìtúkà láyé dáadé rà o lè tẹ̀sà pé rà wọn náà lè pé ń tàmá nígbà tó ti tùkà. ìgbọ́n lọ́dọ̀ àwọn màlìkíyà àwọn ní o lè sọ rà má o lè sọ pé ń tàmá lópin ìgbà tẹ̀ bá ti máa mọ́rọ̀ mi sọ. tó láti bẹ̀rẹ̀ sí ní mọ́rọ̀ mi sọ ìgbà náà o lè sọ pé rà má o lè pé ń tàmá kó tọ́lá àwọn ní tútúká ara gbólóhùn lọ́wà kì í ṣe pé ká lára kì í ṣe pé ká wá ń bẹ̀ wọ́n. tó eléyìí ìtọ́dọ́gba jùlọ ọ̀rọ̀ àwọn ṣàfihàn tí wọ́n sọ pé tútúká òun náà ń tàkàtà pínpẹ̀. torí ẹ̀ náà láti rí lọ́dọ̀ àwọn sàbí lẹ́bi Abdullahi bin Umar wọ́n ń ra kọ́dà tó ti pé kò sí ìfẹ́ mu kú lọ́dọ̀ ẹ̀ tó ti rà á tó bá fẹ́ fi irin lẹ̀ kó ń ti rà á yọ ọ̀rọ̀ àrìn lọ tó fún wa padà wá ọjà ń ti rà á kùn un. àmọ́tí ẹ̀ bá kú òun tẹ̀ ẹ tún lè dàrú kẹrin pé à ṣé eléyìí wá lọ́rọ̀ tèmi kàn kí ni tèmi tún wá kówó rẹ eléyìí pàtẹ́ ìbá ti túká ẹ̀ka wo wò ní kí ló dé ìrànlọ́mọ́ mi tó wá ti gbowó rẹ padà.

ẹ bá ti túká pàtà ẹ̀ ti pé àbí kọ̀ọ̀kan nínú yẹn sọ pé èmi ti tẹ̀ sá pé mo rà á o kẹ́nìkejì náà má dàkú kò sí pé ẹ̀ ti sá mẹ́ ẹ̀ tó fọ̀rọ̀ yẹn fún un èmi ò níbi kan lọ àmọ́ mo ti rà á wọn náà gbé mo sì ti tà á níbẹ̀ yẹn kò ní ìdíbi kẹsẹ̀sẹ̀ túká gbà ẹlẹ́ kò ti jẹ́ mẹ́rin. láti kó fún ọlọ́run ó fún aláwọ̀ àǹfààní oríṣiríṣi ilé ìjọsìn kí tá a bá mọ̀ nípa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀rọ̀ wa yóò jásí rere yóò ti jásí rọrùn ó nídìí kọ́ lọ yẹn lẹ̀bẹ̀ gbàdí òwò ọ̀rọ̀ àmọ́ òsì kú ọbẹ̀ ẹlẹ́kùn ẹ̀ bá wa dá sí ọ̀rọ̀ tó wà lẹ̀ dá sí kìnnì kò nídìí kẹ́ dá sí nígbà tó yẹ kí ibẹ̀ náà ló sì wà kó o dìde kò ti jọ gbórúkọ pé ràmà wọ́n ti kó rẹ̀ kọ́ ẹ ò rí no receipt ni no refundable after payment eléyìí ẹ̀sìn Islam Islam sọ pé refundable wà you must refund the money lókè ìgbà tẹ́ni sọ́ra láti kú òní ìwájú rẹ̀ tó láti kú ìwájú rẹ̀ nítorí ẹ̀kọ́ máa sọ ọ́nù say after departure no refundable after pay unless they bá ti sọ that condition ní láàrin ìjọ mẹ́fà o bá lọ yẹ̀ wò táwọn èèyàn bá ní kọ̀ dáa àdápadà máa gbowó mi o ilé ìjẹ́bù ti jẹ́ ilé ìjẹ́bù tá a dùn sí lónìí ọlọ́run kò fún alágbọ̀ yìí pé ní ẹ̀sìn wọn wọ́n ràn wá lọ lórí àti máa fi dáǹbọ̀ yìí pé wà ó سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك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 pamọ́ ẹgbẹ́ fẹ́ǹsì ẹ̀sìtò orílẹ̀-èdè tí àìsàn ẹ̀sìn tó wà sílẹ̀ tó wà tó jáde tó máa gbé dọ́jà ìyẹn lè padà gbà padà oníṣẹ́ ìjọba ìwé adigun ti di àbújọ kẹta ní ìdìbò pé ìyọ́ ẹ̀ka ẹ̀rọ ẹ̀ẹ́díẹ̀. pé àdéhùn tó ti mọ̀ báyìí báyìí kí lọ́mọ ọ̀gbọ̀n òbí náà fi mọ ọkọ̀ mọ́ tó àwọn ìṣẹ̀lẹ̀ látàrí káwọn àwọn ẹ̀sìn ìkànnì rẹ̀ náà yóò fi ní ọmọ owó dúró òun náà ní ọmọ òtún olórí látàrí

falẹ̀gùn bẹ̀ lára ẹran dára. bẹ́ẹ̀ ni tó bá dájú lódodo títí àléébù yẹn ọ̀dẹ́ni tá a ti rà ló fi ṣẹlẹ̀ sí ẹran. tá a ti ní ẹ̀rí tá a lè fi sí lẹ́yìn tí ó mú àgbàdájú gbọ́dọ̀ rẹ̀ ló fi ṣẹlẹ̀. padàpadà lẹ́yìn àwọn pè ní ọ̀la yìí àyè ni fún wa láti sà pé ká dá padà látàrí àléébù kùn rẹ̀ nígbà bá ti sùúrù àjẹ pé àtàfaradà mi tá a bá sì fẹ́ láti dá padà pàtà àmọ̀gbọ́dọ̀ ẹni tó tẹran fún àlàárẹ̀ ẹ̀ ti dé tá a bá ti máa ń dá àtúntò pé ó fi gbà kò fi tó burú bẹ́ẹ̀. ìdí tí abisọ́gbé tá a bá ti máa bá àti sọ fún tó fi gbà ni pé ẹran yẹn gbà táwọn ará ọwọ́ rẹ̀ lára rẹ̀ àwọn náà ti lọ experience nípa títí ẹran ìbò ló ti wá jẹ́ lórí jẹ́ kí àléébù yẹn gbàjẹ́ pé lọ ló tó hàn tòṣẹ́ ìbá ti ní tó fi tẹ̀lé kù ìbọn lè sọ pé bẹ́ẹ̀ ti gbé ẹtí lè já gbé gùn tó ìlẹ́yìn ló mú kí wọ́n sàárẹ̀ àbí àyè tó yí padà tó yàtọ̀ síbi tí ń gbé tẹ́lẹ̀ oúnjẹ tẹ́ fún kọ̀jọ́ wé tí máa jẹ gbogbo eléyìí wọ́n lè wù yìí tí ẹ bá ti máa bí ẹsẹ̀ omi tí ó fi yé wọn pé ọ̀dọ̀ wọn ló ti ṣẹlẹ̀ tó burú. wọ́n á ní sẹ́ bá fi hàn sọ iṣẹ́ kan tẹ́nìkan ṣe wọ́n fi hàn sọ alámòjútó lórí sẹ́yìn. àwọn òṣìṣẹ́ ń ti kó lẹ́rù wọ́n ń ti fẹ́ kó lẹ́rù wọ́n ń ti kó ní irinṣẹ́ ìdúmẹ́ntì ìpẹ̀jọ́ abẹ́ẹ̀ ti kó wọ́n á fẹ́ nìkan sọ kọ́ máa bá wọn sọ ọ́ àwọn òṣìṣẹ́ wọn táwọn òṣìṣẹ́ bá ti wá lo irinṣẹ́ tí wọ́n á lò sẹ́kù fífúnẹ́ǹtì gangan òun kójọ ń kójọ sẹ́gbẹ́ kan gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n fi tọ̀ pàtí bàbá oníṣẹ́ wá dé ọwọ́ kó gbogbo àwọn nǹkan tí wọ́n lòkùn yẹn ó kó jíṣẹ́ fún bàbá oníṣẹ́ bàbá oníṣẹ́ gba àwọn oko dàálé ọlẹ̀ ṣeun láì jẹ́ kó náà máa àníyàn ẹni tí ń bá kó ṣe máa mójútó àwọn òṣìṣẹ́ òun náà ṣe ń torí wọ́n lè bá àpò ṣe lásán wọ́n fẹ́ gba làádà yorùbá bá ti ń òun ò sì fura wọ́n fẹ́ gba làádà tòun àti ọwọ́ àlọ tí òkè kankan lẹ̀ òun á bẹ̀rẹ̀ sí ní ronú pé káàdì kíní yóò pé òun òun ò fi lẹ̀ àbí ìjọba ní mò ń fi lẹ̀ gbogbo ní wọ́n ti lò sẹ́kù náà máa lò ó ìyẹn ni pé èyí wọn ni kí wọn máa bá wọn mú ẹni tó bá ṣe bẹ́ẹ̀ òun náà kúkú máa ṣe bẹ́ẹ̀ káwa rẹ ní tó mú ṣe ìwà tí ọ̀dà lélẹ̀ yẹn ó yẹ kí èèyàn lè nà tán kí èèyàn má kunu tẹ́tọ́ fẹ́ kí n máa bọ́ ọ̀sẹ̀ yìí o kọ́dà bí mi ti tẹ̀sẹ̀ nílẹ̀ mójútó iye báyìí mo máa gbà lójúmọ́ tòbí ẹ̀ ti lè san bọ́ba lè san fún yàn kó ti tí ọba lè san fún yàn kọ́ wẹ́ láti pilẹ̀ àmọ́ wọ́n sábẹ fọkàtà wọn á fi yé wọn pé wọ́n sì yàn mú ó ń jàǹbá nìwọ náà bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ Ọlọ́run ò ní fi lẹ o nàá. máa pẹ́ ẹ̀yìn dẹ̀ mi ìtàgé ti dẹ̀ lọ́nà ìtàgé ti ẹ̀yìn dẹ̀ máa kó ní kọ́ dẹ̀ ti gba ẹ̀bí ẹ̀bí kí ni ìṣẹ́ wọn kó tó kọ́ sí pé ẹ̀sùn ìjọba lọ pé wọ́n ti ṣe lọ́nà lọ́nà ní pààkì tí wọ́n bá lo tíkẹ́ẹ̀tì yẹn wà ní rìfọ́ǹdì owó. ẹ̀wọ́n sì máa ti sọ owó tẹ̀sí máa tó wọn ní rìfọ́ǹdì owó wọn padà sí. padà tẹ̀lé mọ́tò yẹn tẹ̀ ẹ́ mọ́tò tètè fún. ẹ̀fẹ̀ tíráàbù ọba lọ sanwó ọkọ̀ fún kọ́mpìnì kan pé ọ̀fẹ́ tíráàbù tó wọ́n ní ẹgbẹ́ bá ti jáde kẹ́ ẹ máa lọ jókòó mọ́tò ẹ máa lọ jókòó mọ́tò wọ́n sì wà nù kájú mọ́tò tó kún kò kún wọ́n nìkan náà ni òsì já tíkẹ́ẹ̀tì wọ́n sì kọ́ sára tíkẹ́ẹ̀tì kẹtọ̀ gbogbo ẹ̀ bá ti sanwó lálàáfíà ọ̀kú kò sí àgbowó padà mọ́ o tọ́ èèyàn á rí i pé ó ti lé òun lọ́ba kú fi mọ́tò tí wọ́n lẹ̀ lọ́ba lọ wọ̀ mí ó sì san owó tíkẹ́ẹ̀tì ṣé yẹn lè padà kéèyàn lọ próògù pé wọ́n wọ mọ́tò yẹn kọ́ gbowó rẹ̀ padà àwọn kan ní pé àwọn kọ́mpìnì kan wà bẹ́ẹ̀ fẹ́ẹ́ gbé wọn ní sanwó èèyàn padà fún yàn àmọ́ wọ́n ní lópin ìgbà tíkẹ́ẹ̀tì yẹn táwọn ò sì bọ́ọ̀lù pé wọ́n lò ó sì wà bálẹ̀ ìgbà míì bí ẹ̀rọ abẹ́ tíráàbù yẹn lè lò àmọ́tọ́ bá sọ pé ìgbà tó já fún náà ló lè wúlò máa bọ́ọ̀ bá ti lọ owó owó nu àwọn eléyàn oníyànjẹ ni wọn lábẹ́ òfin ọlọ́run ọtọ́ kéèyàn lè rówó èèyàn gbà torí pé owó olú lọ ni èmi ò sì padà lọ mọ́ mọ́ lọ àmọ́ ntẹ̀lẹ́yìn lọ mọ́ ìlú ẹ̀tọ́ wo lẹ́bi jẹ́ wò èèyàn lọ sàlàyé fún wa but kéèyàn tó lọ rárá èèyàn ti lọ́ọ́ máa pétọ̀ nínú onípadà ló tíkẹ́ẹ̀tì o what is the solution kí lọ́nà àbáyọ àwọn ti sàlàyé fún yàn tí wọ́n bá ti lò ó àti wọn náà lè tàfẹ́ lómi náà pásíńjà tó bá fẹ́ lọ. tó àbí ó lè lò ó láàrin ìsìn tóṣù mẹ́fà àmọ́ pàdà ó padà fún owó ìjọba tó bá ti wà kó ìjọba àwọn èèyàn jáde mọ́ tó irú eléyìí èèyàn wo ìwé lójú lọ́pàá yẹn lámúnú àwọn solutions kan ti lélẹ̀ náà. ẹni tó rà láti tó kálọ̀ tó jẹ́ wá fún un wá ní ọkọ̀ máa mú tó lè jà ẹni máa mú kára gbọ́ tó jẹ́ pé kàkà náà ewu ten naira five naira tó lè ilé owó yẹn báwọn ló lè jẹ́. Alhamdulillah, ìyẹn ti di ọwọ́ wọn abẹ́yẹ̀ kí wọ́n lọ bá àwọn ará ẹ̀rẹ́ bóyá bíríkìlẹ́yà bóyá káfíńtà wọn á kówó fún yàn so based on prices tó ń fún wa tó ọjà tó yẹ kọ́ra wa jẹ́ one fifty thousand tó wá máa ní wọ́n ti tí òun ti yẹ tó ń tọ̀ so adáàrí yàtọ̀ five thousand five thousand ọ̀sọ́kọ̀ jẹ́ àbí ọ̀sọ̀kọ̀ tọ̀ tọ́lọ́ òun wá fi ṣàtọ́jú ni aṣojú sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti fọkàtà gbogbo tó bá kún yóò kó lọ fún ike alhamdulilayi abá ọjà yẹn lẹ́sìn owó ti yẹ sí àti àti màkó wọn tà tẹ́lẹ̀ owó tẹ́tẹ́ kù. láàrin èèyàn mẹ́wàá tí a bá bá rajà bẹ́ẹ̀ ẹnìkan sọ pé màá mú lọ ẹnìkan sọ pé màá mú lọ gbogbo wọn bẹ́ẹ̀ nìkan pé kémi wá sí jàǹbá bẹ́ẹ̀ mẹ́wẹ̀ẹ́ wà lọ. báwo làyẹn tó máa gbọ́ tó dá. sọ́ni máàmù ti ń ṣe sọ láti fún yà àlùwàlájá láàrin ìgbà tí wọ́n bá sọ láti lọ kàkà kókó lórí sọ ọba gidi parí ẹ̀ pẹ̀lú igbó. ṣé gbàtí wọn parí sọlá àníbòlá ẹsẹ màkó àlùwàlá rẹ já wọn nígbà wọn parí sọlá ọlọtún àlùwàlá mú wa ó tún tún ikọ ọmọ ẹsẹ ó tún tún sọlá ti dé á ní gbogbo yóò ní sọlá ti ti ti sọlá ti lẹ́yìn kọ́ o kú wò tó máa fi lè gba sọ láti ó lè wọra náà pọ̀ ẹ̀fọ́ ọwọ́ báyìí ṣe lọ́dọ̀ ẹ̀ lómi ọba bàrà bí àbí bí jíjà náà yìí. ẹ tọ́jà ẹ láti fi tó tún bá akíkọ́ tó ń torí di ìmọ̀ọ́mù àti ẹ̀sìn ló ti paralyze àǹtẹ̀lẹ̀ máàmù àǹtẹ̀lẹ̀ máàmù lórí rọ̀ ọ̀rẹ́ ti gbọ́ pọ̀lọpọ̀ làlú aláàrẹ̀ ọmọ ẹja tí ò ní fẹ́ kó mẹ́ẹ̀ tí ọlọ́run rí kò tó wà ọlọ́run rí pọ́ ọ̀daràn ní ọ̀ ìpowó lọ́wọ́ lẹ́yìn tọ́ láti lọ tọ́tẹ́ lómi kọ́ bá tọ́ láti lọ ìwọ́n ti lọ tó àlọ́ àlàdé òun tún á tún sẹ́yìn ẹlòmíì <laughs> abẹ́rẹ́ rí kẹrù ẹ̀ torí ẹ̀ ìmáàmù yẹn kó báyìí ẹ̀ ní sọ́lá ẹ̀ ní sọ́lá náà. Máa ṣe fún wa.

wáyé pé ó sọ lẹ́nu ẹnìkan ráyẹ̀ tó kéèyàn lọ bèèrè kéèyàn lọ bóun ṣe ìgbìyànjú obìnrin kan bóun láìpẹ́ ẹni tó wá náà náà obìnrin ń wò náà tó gbà tó wá dọ̀ òtítẹ́ fi ẹni yẹn jẹ́ mọ́ tara rẹ̀ ló ti jẹ́ àdókò máa ṣe tó lóbi abẹ́rẹ́ nǹkan mẹ́rin wọ́n ráyẹ̀ ẹbí alárinà kọlọ títẹ̀ ẹ̀fẹ́ obìnrin pàtó wá rí pé ó ti ń wò pé obìnrin wo ni ọ̀jẹ̀ ó wá rí pé yẹ irú rẹ̀ wù ó kàkà kọ́ wá títẹ̀ ẹni tó ń ran abẹ́rẹ́ rí nǹkan mẹ́wàá ń tara rẹ̀ níjẹ́ pé ọba di o ó ti wú ohun o tí ẹni tó bá ti rí ọ̀dà ti pọ̀ dára ni èèyàn bùtì kí ló lò ó ti fẹ́ fọkàn tán irú wọn ní sì máa dá àwùjọ ọrù irú wọn gan ni máa dá àwùjọ ọrù. àà ìwọ tí wọn fi àmánà lé lọ oṣù àjẹ tuntun wọn sọ pé ìjọba bẹ́ẹ̀ ti fún òsì. ó sì ọmọ wa sọ fún ọ pé bóòlù ara ẹ mọ ń bá rògbò tí ẹ gbọ́ wọ́n sì ti ń plan dára rẹ̀ bó bá wá yá wá gbọ́ pé wọ́n sọ èyí kan lọ́la bóòlù ọjọ́ gbà òun náà ló fẹ́ so ìdí torí pé ńgbà tó bọ ọjí sẹ́yìn òun ló sàfojú sí la tó wọn ò sì fẹ́kọ̀ lọ ṣé ìwọ sọ pé ọ̀fẹ́ tẹ́lẹ̀ ìwọ sọ pé ọ̀fẹ́ tẹ́lẹ̀ ẹ ṣe máa ń tẹ àwùjọ rù lẹ́yìn náà jẹ́ kájẹ́ ẹ̀ pé lódodo gbàtọ́ lọ jí sẹ́ni tó ń ràn obìnrin yẹn sọ pé àbí wọ́ lọ fẹ́ fẹ́ òun tó ń dọ́gbọ́n ẹ̀wọ̀n òun kẹ̀ kí n sọ òun wá jí sẹ́ lágbájá ni lágbájá lọ́rùn obìnrin wa sọ pé ọ̀dà ohun ọ̀fẹ́ fẹ́ ẹni tó wá jíṣẹ́ rẹ̀ wọ́ ló wo má bẹ̀rù rẹ̀ o bọ̀sọ́ sẹ́jọ́ débi fọ́dún sẹ́nu rẹ̀ ò ní rún torí wọn àbá sọ pé ẹ kó ṣe ṣẹlẹ̀ kó ṣe ṣẹlẹ̀ ni èèyàn mélòó ní àwọn àgọ́ ọ̀gbọ́ iyì dànù lórí obìnrin wo nínú ọkọ ọlọ́kàjẹ́ ẹjọ́ kan tó wọ kí àmọ́ tó bẹ̀rẹ̀ sí gbálẹ̀ nù. nítorí di eléyìí báwo lè fa wàhálà wọ́n ti ẹ̀ lọ wájú kódà tó bá tún kówó fún ọ tó tún ra mọ́tò sí pé kọ́ sábẹ̀ ọ̀wọ̀ bẹ́ẹ̀ wáyàwó mi lọ wájú. torí pé irú rẹ máa ń dárin àwọn ẹrú wà láì irú ìjà yẹn ṣe parí èyí ṣe parí àtọ́rí pé wọ́n bá ti mọ̀ fóbìnrin yẹn bẹ̀ tí ọba ti ríran tí wọ́n rán tó kí wọ́n fa tí wọ́n fa wàhálà láwùjọ tí wọ́n wá jẹ pé yóò ti ká ní ra ẹni nínú. ànígbèjọ rẹ̀ ní síra wa dá ká mọ̀ kó dénú ká mọ̀ nípa rẹ̀ ní láìka irú ẹni tí ìwọ fẹ́ máa lọ́wọ́ yun ó náà máa ran ká burú sí yín nì olójoojúmọ́ fi kú fi kó túbọ̀ ẹnìkan nu yín àbí bí ká ẹbí máa kó kú àbí kọ́ lọ́ọ́ bí máa kó náà kú irun jẹ́ máa ronú dàrú náà lórí de eléyìí kí jẹ ẹlòmíì nígbà tí wọ́n eléyìí máa ṣẹlẹ̀ tọ́gbọ́ bó ti gbọ́ yìí kò tún ní jáwọ́ bẹ́ẹ̀. Ibi tá a bá ṣerú rẹ̀ á ṣe ní kíni múra sí i, ó rí jíìsì ìpè wọn. Àkọ́kọ́ náà tó bá fi lè ṣẹlẹ̀ pọ̀ padà fẹ́. Ẹni tó ń ràn ọyún kò ní dákẹ́ o. Torí ọ̀dákẹ́, kò ní dákẹ́ kẹ́ alágbádé ẹni bù ni. Tó ń bá ti sọ pé nìkan kọ́ ọmọ pẹ́ bẹ̀rù èèyàn Ó kọ́ ìyàwó máa ń lọ ni, ìyàwó wò o ti fẹ́ tiẹ̀ náà mọ ọ̀rẹ́ sọ̀rọ̀ bá ń bá sọ̀rọ̀ ni tó wá wò tí rẹ bá wà bàyà ẹ̀ka kúkó láti ràn báyìí omi má má ba abẹ́rẹ́ ràn torí ló ti pé ó ti jẹ́ ni yìí ó ti jẹ́ ni àpọ́nlé má jẹ́ kí n tí kọ́ rẹ jẹ́ obìnrin pọ̀ láyé Masha Allah bẹ́ẹ̀ làwọn ọkùnrin náà lọ kóbìnrin yẹn náà kọ́ wá ọkọ tiẹ̀ náà síwájú lẹ́yìn náà obìnrin kan máa ń darúgúdù sílẹ̀ àsìkò tí wọ́n bá ṣiṣẹ́ fún ọ pálárì náà ló ń lágbájá lọ́fẹ́ fẹ́ ọ kódà kó ti pẹ́ ni tó wá ṣiṣẹ́ fún ọ yín ó wù ọ láéláé ọ̀gbọ́dọ̀ sọ jáde kódà tó bá tẹnu rẹ̀ jáde fún wa ṣiṣẹ́ nìkan ni àmọ́ bò tí wá rí ọ ó wù kò ní àìsàn nìyí. min jinnati wan-nas torí pé ẹ bá ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ ṣe ẹ dá wàhálà lẹ̀ láwùjọ olùwọ́ bá lẹ́yìn náà gbogbo gbèsè tó wà gbé tí wọ́n máa ràn ọ́ lọ gómìnrin sọ̀rọ̀ ọgbọ́dọ̀ gbé gbèsè tí ò ní jẹ́ kọ́ ọtẹ́ni kàn àmọ́ ẹ lọ jí tẹ́sí lágbájá bẹ́ẹ̀ fi ọ́ ọ wá wọ tìkàlẹ̀ àpàtì òkú lọ́fẹ̀ẹ́ rárá ṣé wọ́n lọ fẹ́ ni tó bá jẹ́ wọ́n ń kọ́ kí lọ́ọ́ bá tún ṣe lẹ́yìn náà ó wá dá a sí pé gbogbo ẹni tó bá lóbìnrin fẹ́ ọ̀gá ni kọ́ lọ bá àbúrò ọmọ ara láti ètò pé wọ́n sọ ọkọ̀ lọ sọ̀rọ̀ fúnra máa sọ̀rọ̀ lẹ́yìn náà wọ́n ti ọba sọ̀rọ̀ kó tó di ọ ọgbó oríṣiríṣi léèyàn tó bá padà pé tán ìdí wọn tún máa sọ yàn ìyàwó fún un.

báwa àti kọ́ ọbọ̀ ọbófin sọ̀rọ̀ tọ́ba bọ́ sí tán ọ̀dẹ́rù wọn. ó ti ṣẹlẹ̀ o sẹ́gbẹ́rú àwọn òkè ọkùnrin gbọ́wọ́ ẹnìkan tó bá fẹ́ fẹjọ́ rẹ̀ sùn ọ̀dọ̀ rẹ̀ ní ọ̀lọ́. gbogbo bí lẹ́yìn ṣe ń dùn bí ṣe ń kan ọ̀dọ̀ rẹ̀ wọ́n ti máa gbọ́ àwùjọ ìlà fóònù. tó kíni kíni tó lé mi ọmọ fẹ́ fẹ́ ọ lọ́sọ̀ á le ẹ̀yìn ó ti le. ó sì wá tẹ̀ lọ síwájú. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب